Koiki Media bring the work closer to your doorstep. You can see the fire burning at uh, beside NTA. There is one truck that caught fire there in front of the operation bus office in close to gates. You can see the fire currently uh, happening currently in Oyo State. Ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ Oyo State lọ́wọ́ báyìí ni. Mọ́tò kan ló gbiná. So iwájú operation bus lẹ́gbẹ̀ẹ́ government house òun la wà currently we don't have firefighters on ground ẹ̀gbẹ́ government house la wà yìí mo ṣe ń sọ ẹ̀gbẹ́ government house government house lẹ́ ń wò tí náà tàn lọ́ọ̀kan yẹn so gate la wà yìí NTA ló wà lẹ́gbẹ̀ẹ́ wọn so uh, NNPC um, NEPA office ló wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà wà lẹ́gbẹ̀ẹ́ wọn the same line gbogbo wọn wà I can't get close to it because of my bike bike mi wà ń bẹ and kò save. so you can see the lights coming up coming up coming up no firefighters is on ground currently as we speak Koiki Media bring the work closer to your doorsteps ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹgbẹ́ mọ́tò tó gbiná o ní ẹ̀ ń rí lọ́ọ̀kan yẹn bọ́ mi lè fi báìkì mi sílẹ̀ bí tí mo wà so I can capture it as a closer view close to government house lẹ́gbẹ̀ẹ́ government house ilé tí ń ṣẹlẹ̀ iwájú operation bus lẹ́gbẹ̀ẹ́ NTA so any motor coming through that route from Mokola to gate look for another route and pass there Yemetu let them pass Yemetu let them pass Secretariat government house to wherever they are going so they should divert the road so gate ni ilu Ìbàdàn ni eléyìí ti ń ṣẹlẹ̀ ní iwájú ọ́fíìsì àwọn operation burst ní gate kò tí ì sí panápaná kankan lárand bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí panápaná kankan lárand kò sí panápaná kankan lárand ẹgbẹ́ government house láti wà lágbègbè tá a wà yìí ẹ jẹ́ n sọ àwọn iléeṣẹ́ ńláńlá tó wà ń bẹ̀ NTA wà ń bẹ̀ ọ́fíìsì uh, headquarter àwọn operation boss lọ́yọ̀ state ó wà níbẹ̀ eh, uh, um, nepa office ó wà níbẹ̀ government house ó wà níbẹ̀ ọ́fíìsì um, boy scout ó wà níbẹ̀ nta wà níbẹ̀ then Ìbàdàn north secretariat náà wà níbẹ̀ so àyíká yìí náà the same thing so olè ń wò lọ́kànlọ́kàn yìí o so gbogbo ná pátápátá ló ti cut. panápaná àwọn panápaná àwọn Pepsi àwọn ni wọ́n ti dé so state firefighter federal firefighter àṣeyọrẹtì wọn and office wọn close to síbí. sorry sorry sorry to our viewers i can't get closer to the thing because i was one driving my bike and among the crowd here i can just park and go front to check am. okay àwọn panápaná ló dé yẹn can you see them àwọn panápaná ló dé yẹn ṣe ti rí wọn. let me actually tell you what's happening now ẹ̀yin èèyàn wa ẹ má bínú ìgbà táwọn panápaná yẹn dé kíní kíní tí wọ́n ṣe ó kọ́wọ́ iná ó kọ́ wáyà iná so àwọn power cable iná gangan gangan power kíní ó ní láti já so oníkálukú láti sá fún ẹ̀mí ẹ̀ wáyà yẹn ni mo fẹ́ fi ràn yín lẹ́lẹ́sìn. wáyà yẹn ni mo fi ń ràn yìí wáyà náà yẹn ló wà nílẹ̀ yìí ṣe ti rí wọn ṣe ti rí àwọn wáyà náà wáyà náà tó já nísìn nígbà táwọn panápaná dé olófà táwọn èèyàn fi sáfẹ́ mi wọn àwọn panápaná ti wà bẹ́ẹ̀ wọ́n ti gbìyànjú àti pa so bá ṣe ń jẹ́. Thank you. Koiki Media bring the work closer to your doorstep. I, Onocheta Matthew Ayodesiji. reporting for Koiki Media. Currently happening at gate opposite Operation Post Office. Wáyà náà tó jálẹ̀ tó ń gbà táwọn èèyàn sá òun lè rí tó kọ́ wálẹ̀ yẹn. So gbà táwọn Operation Post yẹn ṣe ti rí wáyà yẹn ah i don't know if you can sight that wire so Thank you. still trying to kill the kill the fire wọ́n try láti pa iná yẹn so mọ́tò yẹn lẹ mọ́tò tó ń jóná lẹ̀ ń wò lọ́ọ̀kan yẹn ó sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ ọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí náà ló ń ṣẹlẹ̀. please keep pressing the like button and keep sharing the button the program keep sharing it ẹ mọ̀ pé gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ ní Kóìkì máa ń wá sí etí ìgbọ́ ṣì ń gbìyànjú àti pa ni ohun ọ̀tí ìlú pa wọn ni wọ́n ń gbìyànjú lọ́wọ́lọ́wọ́ yẹn. wá kébù tó jálẹ̀ kan yẹn lélẹ̀ iṣẹ́ tí lè. báwo náà báwo náà iná bá dẹ́rẹ́ o. viewers wa ẹ má bínú pé a lè fún yín ní close view nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀kadà tó wà tí mo gbé dání mi ò lè gbé súnmọ́ bẹ́ẹ̀ and at the same time mi ò kàn lè páàkì sáàárín àwọn èrò ká má bàa gbé ọ̀kadà mi lọ so èyí tí mo lè ṣe yìí kí n jókòó sórí ẹ̀ kí n sì máa view ẹ̀ láti ọ̀kan so trailer gangan ló ń jóná so trailer yẹn ló ń jóná níwájú operation burst so àti mọ̀ bí ó ju mọ́tò kan lọ àbí mọ́tò kan ni a ṣáà rí i pé iná yẹn pọ̀ nǹkan táwọn wọ̀ níwájú ọ́fíìsì operation boss iná yẹn ti.